ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé má ṣe fi ààyè gba ẹran ara a ó kà látinú ìwé Róòmù orí kẹtàlá ẹsẹ̀ kẹtàlá dé ìkẹrìnlá ó kà báyìí pé ẹ jẹ́ kí a máa rìn bí ó ti yẹ ní ọ̀sán kí a má wà nínú aláriwo àti ọ̀mùtí kí a má máa ṣe ìṣekúṣe kí a má máa hu ìwà wọ̀bìà kí a má máa ṣe aáwọ̀ bẹ́ẹ̀ ni kí a má máa jowú ṣùgbọ́n ẹ gbé olúwa jésù kristi wọ̀ ìhámọ́ra ẹ má jẹ́ kí a máa gbèrò láti ṣe àwọn ohun tí ara fẹ́ arákùnrin Gabriel jẹ́ ọ̀mùtípara kí ó tilẹ̀ tó di pé ó fi ayé rẹ̀ fún Jésù Olúwa lẹ́yìn ìgbà tí ó bá Jésù Olúwa pàdé ó ṣe ìlérí fún Olúwa wípé òun kì yóò mu ọtí mọ́ ó pa ẹ̀jẹ̀ rẹ̀ yìí mọ́ ó sì ń dàgbà nínú ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Olúwa títí ìgbà tí arákùnrin rẹ̀ kan wá bá a lálejò láti òkè òkun ẹni tí ó nílò láti lo àwọn ìgbà díẹ̀ pẹ̀lú rẹ̀ ó fẹ́ kí àwọn jọ ṣe ìbẹ̀wò sí àwọn ilé ìgbafẹ́ kan àti àwọn ibi ìdárayá nítorí wípé Gabriel ó fẹ́ jẹ́ olùgbanilálejò gidi kò kọ̀ sí lẹ́nu gẹ́gẹ́ bí ó ti máa ń kọ̀ sí àwọn yòókù lẹ́nu ó tẹ̀lé arákùnrin rẹ̀ yìí lọ sí àwọn ilé ìgbafẹ́ yìí fún bí ìgbà méjì ọ̀kan nínú àwọn ìgbà yìí òun fúnra rẹ̀ tilẹ̀ mu ọtí ó mu ní àmuyó ó sì ṣe àwọn nǹkan eléyìí tí ó ti jẹ́jẹ́ pé òun kò ní ṣe mọ́ lẹ́yìn àwọn ìṣẹ̀lẹ̀ yìí ó padà sí ọ̀dọ̀ ara rẹ̀ nígbà tí ojú rẹ̀ dá ó kábàámọ̀ ohun tí ó ṣẹlẹ̀ pẹ̀lú omijé kíkorò ó sátọ olùṣọ́ àgùntàn rẹ̀ lọ ó sì jẹ́wọ́ ohun gbogbo tí ó ti ṣẹlẹ̀ olùṣọ́ àgùntàn rẹ̀ sọ fún wípé ó fi ààyè gba ẹran ara olùṣọ́ àgùntàn náà wá tẹ̀síwájú láti ṣàlàyé fún Gabriel pé ẹran ara yìí kò ṣeé yí padà ṣùgbọ́n ní òpin ohun gbogbo yóò gba ìyípadà pátápátá ní ọjọ́ àjíǹde ṣùgbọ́n títí ìgbà náà a nílò láti rí dájú wípé a kò fi àyè gba ohun tí ara fẹ́ bí ó tilẹ̀ wù kí ènìyàn ti lọ sókè tó ní ní ìpele ti ẹ̀mí bí ó bá fi àyè gba ẹran ara fún sáà kan yóò rí wípé yóò yà òun tìkára rẹ̀ lẹ́nu bí ẹran ara yìí ṣe jẹ́ aláìyípadà tó tí ó sì ń wá gbogbo ọ̀nà láti jẹ gàba lé ènìyàn lórí ẹran ara jẹ́ ọlọ̀tẹ̀ tí kò ní ìrònúpìwàdà ẹni tí a nílò láti máa pa ní gbogbo ìgbà àwọn orin àwùjọ àyíká èrò àti ìfojúsùn wà tó jẹ́ wípé tí a kò bá tètè mú wọn so wọ́n ó fi àyè gba ẹran ara ní òpin gbogbo àwọn ẹgbẹ́ àti ọ̀rẹ́ wà tó jẹ́ wípé tí a ò bá tètè kíra wa kúrò lára wọn wọ́n ó fi àyè gba ẹran ara máa lọ sí inú ayé lónìí kí o máa rántí wípé bó tilẹ̀ wù kí o ti lọ jìnnà tó nínú ẹ̀mí tí o bá fi ààyè kékeré gba ẹran ara láti jẹgàba lórí ọkàn rẹ lópin gbogbo yóò mú ọ ṣubú rántí láti ṣàkóso ọkàn rẹ pẹ̀lú gbogbo ipá rẹ máa fojú léde fún àwọn ohun tí ó lè fẹ́ àyè gbẹran ara kí o sì máa ké wọn kúrò ní inú ayé rẹ àdúrà sọ wípé mo ń jẹ ìgbádùn oore ọ̀fẹ́ Kristi eléyìí tí kò lópin mo ń rìn nínú ẹ̀mí mo ń tẹ́ Olúwa lọ́rùn nínú ohun gbogbo n ò fi àyè kankan sílẹ̀ fún ẹ rárá ẹ̀ṣẹ̀ kò ní lè jẹ gàba lórí mi ní orúkọ Jésù àmín àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dá Yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò wọ̀nyí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun dálẹ̀ lónìí Aoka, ó kà láti inú ìwé kólósè orí ìkẹta àti orí ìkẹrin ẹ máa bá wa kà lọ. kólósè orí kẹta nítorí náà bí a bá ti jí yín dìde pẹ̀lú kristi ẹ máa lépa àwọn ohun tí ó wà lọ́run níbi tí kristi wà tí ó jókòó ní ọwọ́ ọ̀tún ọlọ́run. ẹ máa lépa àwọn ohun tí ó wà lọ́run ẹ má lépa àwọn ohun tí ó wà láyé nítorí ẹ ti kú ẹ̀mí wà ní ìpamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run nígbà tí Kristi ẹni tí í ṣe ẹ̀mí yín bá farahàn ẹ̀yin náà yóò farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. nítorí náà ẹ pa àwọn ìfẹ́kúfẹ́ ẹ̀yà ara yín ti ayé run àwọn bíi àgbèrè ìwà èérí ìṣekúṣe ìfẹ́kúfẹ́ àti ojú kòkòrò tí ṣe ìbọ̀rìṣà nítorí nǹkan wọ̀nyí ni ìbínú Ọlọ́run ṣe ń bọ̀ ẹ̀yin náà ti wà lára irú àwọn ènìyàn wọ̀nyí nígbà kan rí nígbà tí ẹ̀yin náà ń ṣe nǹkan wọ̀nyí ṣùgbọ́n ní àkókò yìí ẹ pa gbogbo àwọn nǹkan wọ̀nyí tì ìbínú inú fùfù ìwà burúkú ìsọkúsọ ọ̀rọ̀ ìtìjú ẹ má purọ́ fún ara yín nígbà tí ẹ ti bọ́ ara àtijọ́ sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀ tí ẹ ti gbé ẹ̀dá tuntun wọ̀ èyí ni ẹ̀dá tí ó túbọ̀ di titun siwaju ati siwaju gẹ́gẹ́ bí àwòrán ẹni ti ó dáa tí ó mú kí ènìyàn ní ìmọ̀ Ọlọ́run nínú ipò titun yìí kò sí pé ẹnìkan ni Gíríkì ẹnìkan ni Júù tàbí pé ẹnìkan kọlà ẹnìkan kò kọlà ẹnìkan aláìgbédè ẹnìkan ẹlẹ́nu òdì ẹnìkan ẹrú ẹnìkan òmìnira nítorí Kristi ni ohun gbogbo tí ó wà nínú. No nítorí náà ẹ gbé àánú wọ̀ bí ẹ̀wù àti inú rere ìrẹ̀lẹ̀ ìwà pẹ̀lẹ́ àti sùúrù bí ó ti yẹ àwọn ẹni tí Ọlọ́run yàn tí wọ́n sì jẹ́ ènìyàn Ọlọ́run àti àyànfẹ́ rẹ̀ ẹ ní ìfaradà láàrin ara yín ẹ máa dáríjì ara yín bí ẹnikẹ́ni bá ní ẹ̀sùn kan sí ẹnìkejì rẹ̀ gẹ́gẹ́ bí Olúwa ti dáríjì yín bẹ́ẹ̀ gan-an ni kí ẹ̀yin náà máa ṣe sí ara yín boríborí gbogbo nǹkan wọ̀nyí ni pé kí ẹ gbé ìfẹ́ wọ̀ ìfẹ́ ni ó so àwọn nǹkan yòókù pọ̀ tí ó sì mú wọn pé kí àlàáfíà láti ọ̀dọ̀ Kristi máa ṣe alákòóso ọkàn yín nítorí Ọlọ́run pè yín láti jẹ́ ara kan nítorí àlàáfíà yìí ẹ sì máa sọpẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín lẹ́kùnrẹ́rẹ́ kí ẹ máa fi gbogbo ọgbọ́n kọ́ ara yín kí ẹ máa fún ara yín ní ìwúrí nípa kíkọ orin dávídì àti orin ìyìn àti orin àtọkànwá ẹ máa kọrin sí ọlọ́run pẹ̀lú ọpẹ́ nínú ọkàn yín ohun gbogbo tí ẹ bá ń ṣe ìbáà jẹ́ pé ẹ ń sọ̀rọ̀ ni tàbí pé ẹ ń ṣe nǹkan kan ni ẹ máa ṣe ní orúkọ olúwa jésù ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run baba nípasẹ̀ rẹ̀. ẹ̀yin aya ẹ máa bọ̀wọ̀ fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí ó ti yẹ kí onígbàgbọ́ máa ṣe ẹ̀yin ọkọ ẹ fẹ́ràn àwọn aya yín ẹ má ṣe kanra mọ́ wọn ẹ̀yin ọmọ ẹ máa gbọ́ràn sí àwọn òbí yín lẹ́nu nínú ohun gbogbo nítorí ohun tí ó wu olúwa nìyí ẹ̀yin bàbá ẹ má ṣe rorò mọ́ àwọn ọmọ yín kí ìrẹ̀wẹ̀sì ọkàn má bàa bá wọn ẹ̀yin ẹrú ẹ máa gbọ́ràn sí àwọn olówó yín lẹ́nu nínú ohun gbogbo kí ó má jẹ́ pé nígbà tí wọ́n bá ń sọ yín nìkan ni ẹ ó máa ṣiṣẹ́ bí ìgbà tí ó jẹ́ pé ènìyàn ni ẹ ń fẹ́ tẹ́ lọ́rùn ṣùgbọ́n ẹ fi gbogbo ara ṣiṣẹ́ ní ìbẹ̀rù olúwa ohunkóhun tí ẹ bá ń ṣe ẹ ṣe é tọkàntọkàn bí ẹni pé olúwa ni ẹ ń ṣe é fún kì í ṣe é fún ènìyàn níwọ̀n ìgbà tí ẹ mọ̀ pé ẹ ó rí ogún gbà gẹ́gẹ́ bí èrè láti ọ̀dọ̀ olúwa olúwa kristi ni ẹ ń ṣe iṣẹ́ ẹrú fún nítorí ẹni tí ó bá ń ṣe àìdára yóò gba èrè àìdára kò ní sí ojúṣàájú. kólósè orí kẹrin ẹ̀yin ọ̀gá ohun tí ó dára àti ohun tí ó yẹ ni kí ẹ máa ṣe sí àwọn ẹrú yín kí ẹ rántí pé ẹ̀yin náà ní ọ̀gá kan ní ọ̀run ẹ tẹra mọ́ àdúrà gbígbà ẹ máa fi ọkàn bá àdúrà yín lọ kí ẹ sì máa dúpẹ́ ẹ tún máa gbàdúrà fún wa pé kí Ọlọ́run lè ṣí ilẹ̀kùn ìwàásù fún wa kí a lè sọ ìjìnlẹ̀ àṣírí Kristi nítorí èyí ni mo fi wà nínú ẹ̀wọ̀n kí ẹ gbàdúrà pé kí n lè ṣe àlàyé bí ó ti yẹ ẹ máa gbé ìgbé ayé yín pẹ̀lú ọgbọ́n níwájú àwọn aláìgbàgbọ́ ẹ má ṣe jẹ́ kí àkókò kan kọjá láì jẹ́ pé ẹ lò ó bí ó ti yẹ ọ̀rọ̀ ọmọlúwàbí ni kí ó máa ti ẹnu yín jáde nígbà gbogbo ọ̀rọ̀ tí ó bá etí mu kí ẹ lè mọ̀ bí ó ti yẹ láti dá ẹnikẹ́ni tí ẹ bá ń bá sọ̀rọ̀ lóhùn túkí kọ́sì àyànfẹ́ àti arákùnrin wa yóò fún yín ní ìròyìn nípa mi ìránṣẹ́ tí ó ṣe gbẹ́kẹ̀lé ni àti ẹrú bí àwa náà nínú iṣẹ́ Olúwa nítorí èyí gan ni mo fi rán an wá sọ́dọ̀ yín kí ẹ lè mọ̀ bí gbogbo nǹkan ti ń lọ fún wa kí ó lè fi ọkàn yín balẹ̀ mo tún rán onísímù ọ̀kan nínú yín tí òun náà jẹ́ àyànfẹ́ àti arákùnrin tí ó sì ṣe é gbẹ́kẹ̀lé gbogbo bí nǹkan bá ti rí níhìn ni wọn ó ròyìn fún yín arisitakosi ẹlẹ́wọ̀n ẹlẹ́gbẹ́ mi kì í àti Máàkù ìbátan Bánábà ẹ ti rí ìwé gbà nípa rẹ̀ tí ó bá dé ọ̀dọ̀ yín kí ẹ gbà á tọwọ́ tẹsẹ̀ jésù tí àdàpè rẹ̀ jẹ́ jọ́sítù náà kí yín àwọn yìí nìkan ni wọ́n kọlà nínú àwọn alábàáṣiṣẹ́ mi nínú iṣẹ́ ìjọba ọlọ́run ìtùnú ni wọ́n jẹ́ fún mi epafrasi ìránṣẹ́ kristi jésù ọ̀kan nínú yín kí yín nígbà gbogbo ni ó ń gbàdúrà kíkankíkan fún yín pé kí ẹ lè dúró ní pípé àti pé kí ẹ lè kún fún gbogbo ohun tí í ṣe ìfẹ́ Ọlọ́run nítorí pé mo jẹ́rìí rẹ̀ pé ó ti ṣiṣẹ́ púpọ̀ fún yín àti fún àwọn tí ó wà ní Laodikia àti ní Hierapoli Lúùkù àyànfẹ́ oníṣègùn àti Démásì kí yín. ẹ kí àwọn arákùnrin tí ó wà ní Laodikia ẹ kí Námífà àti ìjọ tí ó wà ní ilé rẹ̀ nígbà tí ẹ bá ti ka ìwé yìí tán kí ẹ rí i pé ìjọ tí ó wà ní Laodikia kà á pẹ̀lú kí ẹ̀yin náà sì ka ìwé tí a kọ sí àwọn ará Laodikia ẹ sọ fún Akipu pé kí ó má jáfara nípa iṣẹ́ tí ó gbà láti ọ̀dọ̀ Olúwa kí ó ṣe é parí ibi tí èmi Paul fi ọwọ́ ara mi kọ nìyí ẹ rántí pé nínú ẹ̀wọ̀n ni mo wà kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú yín ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí 0244